tẹ́bi ó rò pé mo lè ka newspaper mẹ́. kábùsùn nàtí. wọ́n lóru dúdú di funfun orí mi lọ́dọ̀ ọ̀dọ̀ bàbá ìmọ̀mù lágbọ̀ oníṣẹ́ ẹgbẹ́ ibi ìwà ni sáìbì lọ́kàn lọ́rọ̀ mi. kábùsùn nàtí àyè tàbádà ìmọ̀lá nàtí. mo jókòó sí eré odó èmi ń sí eré mi ìwọ sọ pé àbá àṣírí kùnìkan fẹ́ dáa fún ọ. kábùsùn nàtí. ẹ̀rí kó ga báyìí ẹ̀rí kó lágbára gan-an ẹ dákun kí ló ṣe irú àáfàá yìí láìsí pé yẹn mutí tí ọmọ mú mọ sọ tí ọ̀dà láìsí pé yẹn gbé súnmi tábà pé òun ní jára yìnyín nínú rẹ̀ àbí torí ọlọ́run ẹ̀yìn tẹ́ ẹ já láṣìírí ṣé àṣírí máa bẹ téèyàn máa sáà tí ọmọ ṣèyàn ní wọnranwọnran báyìí tí ọmọ gùnyàn garangaran tí ó tọ̀pá bọ̀ làákàyè tí ọmọ jẹ́ kí ọmọ sọ nǹkan tí ọ̀dà eléyìí kù díẹ̀ ká fa hmm, àbẹ́rẹ́ rí nǹkan àwa wa ń fi gbẹ́rẹ́ orí odó even ṣe fáàrí àṣẹ bí ìgbà tó ṣe pé ní ìsìláàmù kan òun náà ní sọ̀rọ̀ nípa rẹ̀ tó yé dáadáa tó dáa lójú ní sọ láwùjọ àwòfánàní ilmiyan àbẹ tuntun ìmọ̀ kan bí ìgbà tó bá di pé àfáwa dóde ọ̀rọ̀ wa débi náhù pé dúró ń bẹ̀ wọn dáná sí dúró ọ̀rọ̀ náhù nù já yanjú rẹ̀ bí afásá sì lé wọn ní fàáhùn máa bọ̀ ọ̀rọ̀ náhù àwọn eléyìí wá débi ẹwù kan ẹrù kó bí arúgbó lòun náà fẹ́ ṣàlàyé ni àbọ̀mọ́sọ́rífò kan ẹ dákun sí ẹni tí ń wí yìí báyìí nísìnyí sọ́jà àdìsí ànábì ni ṣé ẹni tí ń wí yìí báyìí nísìnyí ọjọ́ mọ́tà síríàlì kùránì ni àṣẹ bí ìgbà tó ṣe pé ìlànà ẹ̀sìn kan lọ́lọ́ gbé wa ọ̀nà wo ló fi jọra wọn wọ́n pè ọ́ sóde wá sí ọgbọ́n tán kà sí ọ létí wọn ni kà ń sọ nàtí àhàyà ìtàbà àdá ìmọ̀ tàtí mélòó mélòó lànà nábì mélòó mélòó ìlànà tànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tó kọ́ àhàyà ìtà ọ̀dá sí báàdà ìmẹ́ẹ̀tì àti lẹ́yìn ìgbà tó ti kú lẹ́yìn ìgbà tí wọ́n ti pa táyọ̀ ti lò mọ́ táyọ̀ yà sí mọ́ ìwọ sì wá gbé dìde ẹ dákun kí làwọn eléyìí resurrect yìí kí ni wọ́n ń gbé dìde kí ni wọ́n ń jí kí ni wọ́n ń jí kí ni wọ́n sọ fáyé ọ̀rọ̀ mi ni wípé gbogbo oyin tẹ́ padà ń jáde sí Lord of Soap àbí kí ni sàyú ti ń jẹ́ tẹ́ padà wá ń takò lásìkò yìí ẹ ti dákẹ́ fún ti eléyìí tipẹ́tipẹ́ tẹ́ sọ̀rọ̀ ṣe bọ́ọ̀dọ́ lòun àti sàyú tàbí wọ́n sọ̀rọ̀ ẹni ẹ dákẹ́ fún tipẹ́tipẹ́ ní tó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ ló fi ń jáde ẹ̀ sì tí ì rí ìjọ tàfà pé ẹ̀yìn ó ṣèpèsè àbí kí ló wí àwọn kan jáde wọ́n bá pàṣẹ ẹ̀ wọ́n bá daṣọ́ bò wọ́n bá yí i padà pé kò rí bẹ́ẹ̀ ní tí ń sọ kọ́hún kìnnì ẹ ríta wílò eléyìí ṣe àbí ṣé ìjà ní bẹ láàrin yá àbí nǹkan míì ẹ jẹ́ kó ṣe pé ẹ̀sìn ló síwájú fa ẹ jẹ́ kó jẹ́ pé ẹ̀sìn ló síwájú o tọ ní tèmi ó tún fi kún ni wípé ọ̀gbẹ́ni yìí ẹ dákẹ́ gbàálẹ̀ o ó nídìí kí wọ́n gbà á lẹ̀ àtàwọn tó bá dàbí irú rẹ̀ kó tó di pé ọjọ́ lọ ẹ gbà wọ́n lẹ̀ n ti ń jà lórí wọn ọ̀tọ̀ ìtayé ń pè ní mímọ̀ lóde ìní ọ̀tọ̀ ìtayé ń pè ní ọ̀làjú ọ̀tọ̀ kẹ́nìkan wá jáde wọn náà wò kankan yẹn lọ lé kéwú ọgbà ṣàhádà gbogbo ọdún tó lò ń lè kéwu kọ́ wá dòde wá sí wá ná ìmọ̀ kọ́ wá ṣe wípé ní ọ̀sẹ̀ kan bẹ tí ẹ̀ máa ń gbé láti kárábàdí ọ̀sẹ̀ kan bẹ tí ẹ̀ máa ń gbé látọ̀gọ́ ọ̀sẹ̀ kan bẹ láti máa ń gbé látẹ̀yìn ẹsẹ̀ ṣùfàdà ẹ dákun torí ọlọ́run kí leléyìí fi túmọ̀ sí ìjẹ́ àwọn ẹni ọlọ́run kí leléyìí fi túmọ̀ sí ìjẹ́ àrólé àwọn ànẹ́bí ọlọ́run ṣe bí ìlọrin lánàá ìlú onínáwó ń bẹ ìlú onífíkì ń bẹ gbogbo àwọn ilé ilé ilé tó nítumọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ni lónìí ìbáyìí nísìn ẹ̀rí pé ti ń pọ̀ ilé olómi òkúta nu ilé alákàrà tó ráǹdì kọ́ bọ́ sáàrin rẹ̀ àtìgbà tíyẹn bá ń ṣeré mọ́dé tíyẹn bá ń display lunacy tẹ́ ẹ bá bọ́ sórí odó kọ́mọ wá sín gbẹ́rẹ́ dákúdákú ọ̀rọ̀ subhanallah ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n tí ń jáde lẹ́nu àwọn eléyìí kíyẹn lọ lé kéwú kó dé kọ́ wá fẹ́ sọ̀rọ̀ ọmọ kọ́ wá sí pé tí ń sọ jáde nù ni èyí ò wá túmọ̀ sí pé ń tú kùránì àbádìsí ní tú ẹ gbà àwọn eléyìí lẹ̀ lọ́wọ́ tí wọ́n kó sí ìwọ̀n mọ táwọn ń ṣe èmi ò rò pé wọ́n mọ tí wọ́n ń ṣe rárá ìrò pé wọ́n mọ tán pè níjà àfáà àbí wọ́n mọ tán pè lẹ́sìn ọlọ́run wọlọ́hì kò yẹ mí ìrùkọ́ àwọn eléyìí wọ́n tiẹ̀ lè mọ́ torí tán bá mọ̀ tí bá sì ń bẹ lára wọn wọlọ́hì yọmọ sànú wọn ni darí wọn sójú ọ̀nà ẹja ní sùúrù ẹmọ́jà ti fọ̀rọ̀ pé yẹn torí pé odó ní ẹmọ́jà fi wò ẹja gbé báyìí ẹja sọ̀rọ̀ pé ìyẹn kí wọ́n jáde bá yíyàtọ̀ ni ó ní wáyé jù àìníkà mi ويهديك الطريق إذا ضللت ويهديك الطريق إذا أضللت ó ní wáyà jìlú mọ́ bí àìníkà mi ń gèṣà ìmọ̀ tóun ń kọ wá níhun òun náà ni ó ka ìbòjú àwọ̀tán náà nù tó bojú òun náà kà kú ò wẹ̀ksúkẹ̀lì jàmẹ́ẹ̀là yóò tún wo ẹwà fún ọ ìdá àríta nígbà tó bá wà ní hòhò wáyà àdíkà tọ̀ríkọ̀ yóò fi ọ̀nà mọ́ ipe eléyìí ọ̀nà aláwo rèé ọ̀nà ológun rèé ọ̀nà ẹlẹ́bọ rèé bíyẹn bá ti fẹ́ sọnù tó dùn ayé fẹ́ gbé e lọ odò láyé àgbà bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ṣé àwọn tó yẹ kí òun máa dúró létí odò pé mọ́jọ́dọ̀ gbé ọ lọ sódò gbọ́dọ̀ gbá wọn náà ni àwa dàkódò gbá wọn náà tódò bá ti wá gbá rèrè ẹ dákun kí ni káràbà ó ṣe gbogbo yín tẹ́ ẹrù pátá rò pé ẹrẹ délé àwọn àfa ńlọrin náà rèé ìbẹ́yìn náà ń pa délé àfa kan ní ìbẹ́yìn ẹ̀ ń pàrọ̀ lé àfa kan ní ẹ̀yin láyé rí ní arèrè tó dò ń gbé lọ báyìí kí ni káràbà ó ṣe subhanallah eléyìí ga o à ń sọ àwọn tó ń tún sọ wípé ẹ̀rá kẹgbà wọn lẹ̀ ìmọ̀ ọ̀làjú òye tó péye láyé ń kówó lé kèsì kí ẹ mọ sògùn kí ẹ mọ pariwo ògùn kọ mọ kọ mọ púrúfù ògùn kọ mọ polówó ògùn kọ mọ lógùn kan bẹ́ẹ̀ wo ògùn ògùn ògùn ògùn àṣegbà tó yẹ pé ẹ ní ìbáṣepọ̀ kan lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn aláwo àwọn ẹlẹ́bọ àwọn olóṣà wọ̀nyí a sì lè ṣẹ́dẹ̀ yín tọ́ra àwọn náà ń jáde pé ara àwọn nìyí tẹ́ ẹ bá ráwọn eléyìí gbà lẹ̀ wọ́lọ́hì kìí sáwọn lẹ́gbàá lẹ̀ o tẹ́ ẹ bá jáde sí gbogbo wọn bẹ́ẹ̀ ti jáde pé ìjáde yín ètí ìtàn èyí tẹ ẹ jáde ti lord of shop yìí ẹ wàláhì òun kọ́ nígbẹ̀yìn oṣù kọ́ làkọ́kọ́ àwọn kan síwájú ẹ àwọn kan tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ ẹ tètè máa jáde tó ń kálukú gbogbo ẹni tó kù díẹ̀ lára tiyín náà kò ní kí ẹ má lè sòótọ́ ọ̀rọ̀ ìwọ náà máa ju tiẹ̀ lẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ ni kò sẹ́ni tó pé nú ayé bí ẹ bá ti rí wọn gbà á lẹ̀ ẹ gba àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọn lẹ̀ náà ni ọjọ́ ọ̀la là ń túnṣe almustakbadul islamic islamic future òun là ń túnṣe à ń ṣe environmental sanitation tá a bùkátà sí ká tọ́jú environment wa wà ilá òórùn dìndìnrìn òórùn òdo òórùn ògùn òórùn ẹbọ òórùn àrédè yìí òun yóò padà pa ọmọ nùlù yóò padà pa ẹ̀sìn ọlọ́run mọ́ wa la kọ́ pẹ̀sìn mọ́ wa la àwọn ọmọ ilé àwọn kan fẹ́ẹ́ sọ ọmọ ilé kéwù ni wọ́n wọ́n wà nílé kéwú ní tí wọ́n wò ní pé ah bí lágbádá ti ń ṣe bí sí mọ ranjú òun òun náà fẹ́ mọ ranjú bẹ́ẹ̀ ah bí lágbádá ti mọ sí tó mọ polówó ògùn òun náà fẹ́ mọ polówó ògùn kí ni strategy tóun náà gbé gbà tóun náà tún fi rọ́nà lọ ọgbọ́n wo lòun náà dá tóun náà fi rí tóun náà ṣe táyé fi gbà lọ́wọ́ òun ìgbóni kó wọn tún já sí gbogbo àtàn máa kó trainers sáwọn èèyàn lẹ́sẹ̀ àwọn sáré ni ó dìríbù ni ògo rẹ ọgbọ́dọ̀ ṣe kíníkan ọkọ lọ wo pé gígì wo ló ń lò kọ ọmọ sọ́kẹ̀tì tó fi sí gbogbo àwọn rédèrèdè àwọn jákujàku ọ̀rọ̀ wọ̀nyí yìí tí wọn bá kéwù yanjú ẹ dáhùn padà sílé kéwù bí kéwù ọba yìí wọn kàn padà sílé kéwù àwọn àgbàlagbà àfáàtà mọ lánàá akọmọ ń kéwù lọ́pọ̀lọpọ̀ àwọn máa jẹ gbogbo táwọn eléyìí ń pariwo yìí àyàbá ni lára wọn àyàbá wọn làwọn wá dì mú nítọ́ jẹ́ ìpìnlẹ̀ ẹ̀sìn ọlọ́run àti táwọn àgbàlagbà ń fi ilé àwọn eléyìí ò ṣe àwọn náà fẹ́ yọ ọmọ ọsàn tán mọ̀ fi jẹ́ kí ayé ọmọ kópó ń kóbọ̀ àwọn àgbàlagbà àfáà tí wọ́n dáa tí wọ́n jẹ́ ni ọlọ́run tẹ́nìkun ò lè pé wọn ìṣẹ́ ni ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ tó lámì ìlàkà tẹ́nìkun ò lè pé wọn ò ṣiṣẹ́ ẹ dákun torí ọlọ́run ní gbogbo ọjọ́ ayé sí ọ̀dàmù látòkè délẹ̀ ọjọ́ òun náà polóògùn báyìí ọjọ́ òun náà lọ́sẹ̀ kan bẹ tíyẹn máa wẹ̀ sẹ́ni ẹlẹ́ni tí ò nígbà náà pé òun ọ̀tọ̀rọ̀ wájú ọlọ́run sóun ọ̀tọ̀rọ̀ lọ́wọ́ èèyàn sóun ní àmọ́ pariwo orú nǹkan báyìí káàkiri hmm? àbí ṣẹṣẹ kàmẹ́lì la fẹ́ sọ ni bàbá ń bàbá tí ń sọ wípé ní ìwọ tó ń kúnlẹ̀ fún àti ìwọ tó ń kúnlẹ̀ fún yẹn gbogbo ẹlẹ́jọ́jọ́ wájú ọlọ́run sáwọn náà mọ̀ sọ́rù nǹkan báyìí jáde lẹ́nu irú kí la fẹ́ yà yìí torí ọlọ́run ẹ wà máa fẹ́ kán mọ tòyín máwọn ẹni yìí ẹ mọ̀ fẹ́ kán mọ fàkún lé wọn wọ̀ yín bẹ́ẹ̀ dẹ̀ ni aṣọ àbùkù lẹ́ ń wọ̀ fúnra ara yín yìí ẹ tó fẹ́ mọ fi rẹ́ wọn lápọ̀ ọmọléke wọn ni kí ló tẹ̀yìn yàrá burú ọmọ báyìí èsì tẹ́ ẹ rí báyìí nítorí ọlọ́run nú ẹ̀dá ẹ ṣe fi júwe kọ́ ọmọ Ìlọrin ẹ ṣe fi júwe kọ́ ọmọ àfáàrí ẹ ṣe fi júwe kọ́ ọmọ mùsùlùmí rè pẹ̀lú àwọn kan tẹ̀ ń sọ jáde lẹ́nu yìí tẹ̀kùlù ní kẹ́límọ̀tàl kúfù ọ̀rọ̀ kẹfẹ́rí lẹ́ ń sọ yìí ètò àkàrà ọgọ́rùn kalẹ̀ kọ̀ wá bọ́ sáàrin rẹ̀ yìí wá ní kíni. kí ẹ gbọ́ gbọ́gbára tó sókó gba tàwọn àjẹ́ nígboro Ìlọrin táwọn afásásì lè ti wí sẹ́yìn. ẹnjọba fara tó sókó kọ́mọ ẹnjọba kó sókó kọ́mọ kó fa ẹnjọba pèfà kọ́mọ pèfà ẹnjọba pa àwọn àjẹ́ ẹ wò nǹkan làwọn eléyìí padà wọn wúlé dèdè mí lẹ́yìn wọn yìí hèhè ẹnìdìkẹ́ ẹgbà wọn lẹ o wàlọ́ọ̀hì ẹnìdìkẹ́ ẹgbà wọn lẹ pẹ̀lú ọ̀rọ̀ àtàyè dákẹ́ bẹ́ẹ̀ bá ti dákẹ́ tẹ́ ń wòran ẹ̀yin náà ba nǹkan jẹ́ o tá a bá sì wò wípé ní ká fi wọn lẹ̀kún wọn ṣòkú ya wọn bó ṣe wù wọn wípé àwọn ni wọn nira wọn òórùn ròmí dẹkùn kálukọ gbádùn o yọ̀ọ̀ràn mọ́ yọ̀ọ̀ràn lé yọ̀ọ̀ràn àdúgbò kọ́lọ̀ wọn sànù ọkọ́ mọ̀jẹ̀ká burú ọmọ rẹ̀ káàkiri kọ̀wọ́lá nù wọn lọ́hùn. èyí tí a bára ọ̀sán lásìkò yìí nù ni هذا وصل اللهم وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أدو وصلنا ودادا أدي ما برا وصبا ينان نكيكا كيكا تالي با ما بو تجي دي بامين تاما السلام عليكم ورحمة الله وبركاته